بسم الله الرحمن الرحيم يقول المصنف رحمه الله ولهما عن عائشة رضي الله عنها مرفوعا إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروه وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعثه الله في أمتي في أمته قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهده بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل وعن جابر رضي الله عنه أن عمر رضي الله عنه قال يا رسول الله إنا نسمع أحاديث من يهود تعجبنا فترى أن نكتب بعضها فقال أمتهوكون أنتم كما تهوكت اليهود والنصارى لقد جئتكم بها بيضاء نقية ولو كان موسى حيا ما وسعه إلا اتباعي رواه أحمد وعن أبي ثعلبة الخشاني رضي الله عنه مرفوعا إن الله فرض فرائض فلا تضيعوها حد حدودا فلا تعتدوها حرم أشياء فلا تنتهكوها وسقط عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن رواه الدار قطني وغيره في الصحيحين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما هلك من كان قبلكم بكثرة مسائلهم واختلافهم على أنبيائهم وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبر الله عبدا سمع مقالتي فحفظها ووعاها وعداها فرب حامل فقه غير فقيه ورب حامل فقه إلى من هو أفقه منه ثلاث لا يقل عليهن قلب مسلم إخلاص العمل لله والنصيحة للمسلمين ولزوم جماعتهم فإن, دعوت فإن, دعو فإن دعوتهم تحيط من وراءهم رواه الشافعي والبيهقي في المدخل ورواه أحمد وابن ماجه والدارمي عن زيد بن ثابت رضي الله عنه وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم العلم ثلاث آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة وما كان سوى ذلك فهو فل رواه الدارمي وأبو داود وعن ابن مسعود وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فليتبوع مقعده من النار رواه الترمذي وفي رواية من قال في القرآن بغير علم فليتبوع مقعده من النار رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفتي بغير علم كان اسمه على من أفتاه ومن عشار على أخيه بأمر يعلم أن الرشد في غيره فقد خانه رواه أبو داود وعن معاوية رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن الأغلوط أغلوطات رواه أبو داود أيضا وعن كثير بن قيس قال كنت جالسا مع أبي درداء في مسجد دمشق فجاء رجل فقال يا أبا درداء إني جئتك من مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني عنك أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئتك لحاجة قال فإني سمعت فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة تضع أجنحتها رضا لطالب العلم فإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه أحمد ابو قطني وأبو داود والترمذي وابن ماجه نعم <clears throat> الحمد لله الذي بنعمته تتم الصالحات صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا مزيدا مؤددا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpọ̀lọ̀ sí ọba ọlọ́mà subhanahu wa ta'ala ọlọ́mà tí ó tún fún wa ní gbàláyè láti fi máa tẹ̀síwájú lórí ìjókò ìdánilẹ́kọ̀ọ́ wa ní ìrọ̀lẹ́ ọlọ́mà ẹ̀nà ni à ń bẹ̀ yí pé ó ṣọ́ra ìgbà ọgbà àwọn ìgbẹ̀jú ní ìjọsìn fún wa ọgọ́ tí a máa retí pé a fẹ́ gba ìsọ́dọ̀ Allah subhanahu wa ta'ala sí ní àwọn tó ṣe ìtọ́n nítẹ̀síwájú àlàyé tírat usulul iman ti àfáwà al-mujaddid muhammad ibn abdulwahab alayna wa alayhi wa rahmatullah adébábù àtàhàbír nínú tìbá ilmutashabi lẹ́yìn pàtàkì àyẹ́ nípa ọlátún bẹ́ fún ìmọ̀ àtàwọn mímọ̀ àti àwọn hadith ilé tí a fa ṣàlàyé fún ọ̀nà ilé kọjọ́ kọjá ìfọ́dọ̀lẹ̀ àti bá àti mọ́ ìlápá sí ìmọ̀ nínú àwọn oníkálukú wa ولا المصنف علينا عليه رحمة الله ولهما عن عائشة رضي الله عنها مرفوعا إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم يا عائشة رضي الله عنها ولا النبي صلى الله عليه وسلم صحيح إذا رأيتم الذين يتبعون ما تشابه منه القرآن صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم gbogbo ẹ̀ pátá in ló jẹ́ pé ó yé yékéyéké ṣùgbọ́n kìí ṣe gbìyàn ní òye àwọn àyà kan bẹ́tẹ́ pé àti àfà àtọmọlé kí ó tó bá ti gbọ́ báyìí ó ti mọ̀túnmọ̀ rẹ̀ àwọn àyà kan bẹ́tẹ́ pé àwọn tí wọ́n gbọ́ yé táwọn èèyàn kúrò lọ́mọ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn àwọn tí wọ́n jẹ́ àfà àtàrán ni ṣùgbọ́n àti táwọn èèyàn gbọ́ yé láàrẹ́ ti gbà táwọn èèyàn gbọ́ fúnra wọn àti tí wọ́n jẹ́ pé wọ́n lè di kí wọ́n lọ rèé kọ́ àlàyé rẹ̀ kí wọ́n tó mọ̀túnmọ̀ rẹ̀ kí ló padà já sí náà níbi kí ló já ìbí yíyẹ ẹ̀ náà àfẹ́gbé alukur'an kúlò mọ́kàn kur'an gbogbo ẹ̀ pátápátá mọ́kàn ìyẹn ni gbáyà tó jẹ́ pé àgbọ̀yé náà ni ìyẹn ọwọ́ jọ́nà méjì yìí mọ́ kó jẹ́ wípé àgbọ̀yé ní bá ṣe gbọ́ àti gbọ́yé àbí bá ṣe gbọ́ yẹn ó nídìí kíni àlàyé kó tó lè yé wa àwọn tó sọ̀rọ̀ ayé rẹ̀ fún wa wọ̀n ká tó lè gbọ́yé àbùkátà sí àlàyé òlàpọ̀ ni mutashabi òlàpọ̀ ni gíní ẹlẹ́fìdẹ́kọ̀ àwọn onímọ̀ olómi Qur'an nígbà míì wọ́n sọ wípé al-Qur'an imma muhkam ó lè jẹ́ ìtọ́jẹ́ wípé àgbọ̀yé dàrẹ́tì tàbí ìtọ́jẹ́ pé àtàṣàbù ọ̀kọ̀kọ́ àmì yóò fẹ́ níbi àlàyé bọ́ wọ́n nígbà gbogbo ẹ̀ náà sọ pé Qur'an gbogbo ẹ̀ náà muhkam náà ni àlàyé nǹkan sọ́mọ́rì báàbù yẹn ibi al àwọn kan bẹ̀ ń bẹ̀ tẹ́jẹ́ pé gbígbọ́yé rẹ̀ directly àwọn kan mẹ́rẹ̀ tó jẹ́ ipé ó bùkátà sí àlàyé tí a ká tó lè rí gbọ́yé ẹnu àwọn onímọ̀ ṣùgbọ́n tí ó pàdà jẹ́ tẹ̀lé pàṣẹ para kí ni àpàrà gbọ́yé àwọn tó jẹ́ pé a ní ó sí àlàyé ká tó lè gbọ́yé yẹn àwọn tí bá ń bẹ lọ́kàn wọn tasawufu ló dé bá wọn táwọn fẹ́ ṣe kí ni o táwọn ń wo wípé a ìgbà tó náà bá sọ fún àdáyé sọlá sọlá mi wípé mọ́ fi àwọn tí wọ́n bá rántí ọlọ́run bá sọ̀rọ̀ àánú wàtà áná lẹ̀ òun tún sí wà sífà ìgbé ọlọ́run sọlá mi bí sọlá wípé má pàtì àwọn bìlọ̀kọ̀dá àti wọn àṣírí orí bẹ̀rẹ̀ ọjà so mọ́ àwọn tí wọ́n bá rántí ọlọ́run bá wọn yẹ má fi wọ́n lẹ̀ ẹ̀fẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ̀lẹ́ta lọ́wọ́ gbá lọ́wọ́ ó tún sí wàzífà ó tún sí wírídì tó ti ẹni sí kéèyàn tó wá lè pé aṣẹ́ wírídì lọ́wọ́ wá mí bẹ́ẹ̀ ó nílùú kíni àlàyé àwọn tí àìsàn bá mẹ lọ́kàn wọn wọ́n máa wá ááyà tó jẹ́ pé ó bùkátà sí àlàyé ọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn láti ṣe kíni o láti dá wàhálà rẹ̀ mo jẹ́ pé àbùkátà sí ká mọ̀ súnmọ́ àwọn àfà àgbẹ̀ gbogbo àyà lè yẹ mọ́ ebi jẹ́ pé àmì ìbẹ̀tẹ́ bá kà àbí yorùbá quran tẹ́ bá fẹ́ fi tú bẹ́ẹ̀ ẹ̀ ní rí tú tẹ́ bá fẹ́ tú bẹ́ẹ̀ ẹ̀ dá wàrà rẹ̀. gbogbo ẹni sèyí na lẹ́dínà àmàlù wà lẹ́dínà hádù wà nàṣọ́rọ̀ wà sọ̀bìyìn من آمن منهم بالله واليوم الآخر فلا خوف عليهم ولا هم يحزنون الله نبينا الذين آمنوا وجوا بلنبو والذين هادوا تقبض يهود والنصارى أو نصارى والصابئين أو من زكاة صباح وانتبه وانتبه àwọn ànábì wọn mú ìtú sáwọn sáwọn ó ní pé wọn àmọ́ rẹ̀ mílùú bíi láwọlẹ̀ ẹ̀mí àfẹ́ ẹjọ́ bá gbọ́dọ̀ ń gbọ́ ní wọn lójú ẹ̀kẹ́ yìí kò fàlàkọ́ fún alẹ́ ìwọ̀lá omi àzọ́nù kò sí bẹ̀rù fún wọn kò sì sí bàmíjẹ́ fún wọn fáyé ẹnìkan ní pé tó dẹ́bẹ̀rẹ̀ kí lẹ́tẹ̀ fún wọn sọ pé àwọn nàṣọ́rọ́ káfíńsọ gbé wọn ní wà lùjẹ́ náà tó jẹ́ pé ń bẹ nínú àwọn nàṣọ́rọ́ ẹ̀fà àwọn nàṣọ́rọ́ àwọn kìrìsìtẹ́nì ó ń bẹ nínú wọn fẹ́ pé òun náà gbàgbọ́ tó nígbàgbọ́ tó dẹ̀ nígbàgbọ́ tó sì ń sí àwọn olùkọ́ bọ́ọ̀ ló ti sàlàyé lé nǹkan àyà sọ́tún máa yí dàí pé kò sí jù náà fún àwọn mòmìnirin fi máa tọ́ ìmọ̀ ní gbàtí nǹkan tí wọ́n bá jẹ nígbàkú bàbá jẹ́ kí ni o ẹ̀yìn tẹ́ bá fi àwọn fẹ́ pé wọ́n ọ̀rẹ́sọ̀ jù náà halal nàbí náà láìsọ̀ jù náà ẹ̀wọ̀n sọ́tún máa yí dà lówó àti ẹ̀bà rí lórí وسكوت كما هكذا الجد جناهم فيما قائم إذا ما اتقوا ثم آمنوا ثم آتنوا ثم اتقوا ثم آمنوا ثم اتقوا ثم آتنوا والله يريد المسلمين بارك الله فيك اللهم عليك في ẹsẹ̀ fún àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ gbọ́ lórí nǹkan tí orí ẹ ní nǹkan tí wọ́n bá jẹ ó kú wà tí wọ́n ti pààrọ̀ ọlọ́run tó kú wà tí wọ́n ti pààrọ̀ ọlọ́run tó wá ní kí ah, ẹsẹ̀ lẹ́dẹ̀ ò dá òun pààrọ̀ ọlọ́run gan òun pààrọ̀ ọlọ́run bá jẹ lẹ́dẹ̀ rí ọgbẹ̀ lọ́wọ́ ṣẹ̀tọ̀rọ̀ kò sí kò sí ẹ̀sẹ̀ fáwọn ọjọ́ gbọ́nà ń gbọ́ lórí kẹsẹ̀ bá jẹ́ lókùn wà láyé ìdámá sákọ̀ wa àṣánú àwọn fún máa sàn lókùn wà tó máa ti dé pa àwọn tọ́pá Allah subhanahu wa ta'ala tí wọ́n dẹ̀ jẹ́sì jẹ́ nílé wọ́n ti ṣẹ̀rí mo kírun mo ń gbáwẹ̀ tí èrè wá ní pé kí mẹ́mú kó mọ́ mu ti kò sí àkọsí jù náà ẹni tí olóńtú bẹ́ẹ̀ àbọ́lọ́gbé ní ìṣòro ọ̀kọ̀ lọ́tú bẹ́ẹ̀ ó bọ̀ sínú ìrújú so n ta sọ bí kọ̀tà kọ́ sọ níbẹ̀rẹ̀ yìí pé alukur'an gbogbo ẹ̀ kí n pè mọ́kàtà gbogbo ẹ̀ ni títí ọlọ́run bọ́wọ́ kò lè sọ̀rọ̀ tó jẹ́ pé yóò wà jẹ́ ìrújú jẹ́ pé ìrújú láíláí lọ́jọ́ pé alukur'an gbogbo ẹ̀ mọ́kàtà mi ṣùgbọ́n àwọn kan mọ̀ tó jẹ́ pé ó kọ́kọ́ lè fẹ́ dàbí ẹ ó rújú lọ́dọ̀ ti ẹni bọ̀ tó bá lọ́dọ̀ àwọn tó mọ̀ láyé wọ́n ṣe kí ni ó ṣàlàyé ẹ̀fọ́ àdébíwá sọ fún yàrá àìsàn pé رضي الله عنها وصلى الله على نبينا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروه اه رغم اني النبي صلى الله عليه وسلم رأيتم الذين يتبعون ما تشابه منه ìwà Àìṣà tó bá ti rí àwọn tó jẹ́ pé ibi tó fẹ́ dàbí ẹni pé ó ní ìdí àlàyé yẹn mi gbọ́lọ̀ lójú fún mọ́láì ó ṣe kí ni ó ní ìdí àlàyé tó bá sáà tó jẹ́ pé tó ní ìdí àlàyé yẹn ni wọ́n mẹ́wàá wo kòkòkò máa tí wọ́n mọ̀ dúró lórí ẹ̀ tí ó lè alẹ́ àlẹ́lẹ́yìn ni àfáwọ́lá ah, ìkàlẹ̀ anábì nílọ ọmọ pàwọn tọ́lọ̀ bá dákọ wọn ní sọ́tò alì mọ́rán kan fàbàrúhùn anábì ní yá àti kíni o yá sọ́ra fún wọn yá kìlọ̀ fún wọn yá paramọ́ níbi sí wọn ayàtọ̀ àfáàn tàbí sọ́lá náà sọ́tò alì mọ́rán àwọn ọ̀rọ̀ tó mẹ́nà al-Qur'ani ní bẹ́ẹ̀bẹ́ mínú àyà tó muhkamat ó mọ́nà àyà tó jẹ́ pé tó ọba ti gbọ́ báyìí àlàyé ẹ̀sẹ̀ kí ni ẹlẹ́kùnta ní nǹkan yọ̀yọ̀ ọ̀rọ̀ olúmùn kùrán ọ̀rọ̀ ṣẹ́ sàdọ̀wí àti parí báàbù mọ̀dú yẹn ti parí bá ọ̀rẹ́ mọ́kàn tó sábò tẹ́ sọ́mẹ̀ náà tí a فجاء يا ترى بعضهم يقولون قلنا أم الكتاب أي من المحكمات أم الكتاب معنيان ها واضح وأخر قسم أنه آية قرآن متشابهات ètò jẹ́ pé ó ní ìdíkín kò rújú ó ní ìdíkín dára fàmàlẹ̀bí na fi kòlóòbì ìrìnzẹ̀yọ́ ọlọ́ni tó bá rí àwọn tí ẹ̀mí wọ́n bá dọ̀tí àwọn tẹ́mi wọ́n tí ìdó dára tẹ́tẹ̀lẹ́gẹ́ bá ti bá wà kójú wá فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة ابتغاء تأويله ọlọ́dún ní táwọn ọmọ ẹ̀dọ́rọ̀ lórí èyí tí àlàyé rẹ̀ òye wọn oníwọ̀mọ̀nà rí mọ́ ẹ̀rẹ̀ ní ọ̀fẹ́ àpójú ìrìn tó kọ́ mọ̀ dáadáa ibi ẹ̀ ṣebí ṣẹ̀tàn ó wá dára kìyàmọ̀ àwọn bá ṣe ẹjọ́ pẹ̀lú Allah lórí pé àwọn ọ̀sán wípé kí wọ́n forí kalẹ̀ fún father alayhi salam our nabi alayhi salatu wa salam so àìbírù sí kìíní ọba abáwa sákìbára ọ̀kẹ́ àrùn mẹ́rìkàfẹ́ ìgbé torí pé ṣebí ṣebí kèèṣì màláìka bọ́ọ̀ sọ ní pé ọ̀ìkún náà ni màláìka ti ojúdó ní ààrẹ afẹ́ fún àwọn màláìka pẹ̀lú fún ìkàlẹ̀ fàádà so ìbílísù bẹ̀rẹ̀ kìí ṣe nínú àwọn so ayẹ́kẹ́ àrọ̀ yìí ọ̀rọ̀ fún ìkàlẹ̀ fàádà mi yóò kàn ẹ̀gbọ́n kan tún sọ yìí wọ́n sọ pé ẹ̀yin màláìka ẹ fún ìkàlẹ̀ fàádà a ṣe ìfúnpáàtì pé jùlọ yìí tòṣe kíni kìí ṣe mìíràn àbí tó ìgbóríkà yóò ṣe kíni kò kẹ́ ó tó wá di pé òun jẹ́ wọn sọ pé kò ábà wà sákìbàrà wà kárí mẹ́rin káfíìrì ah kéèsì èrè yẹn o látọ̀ sí kéèsì àlùmọ̀ṣẹ́wòrò yìí pé ẹ ẹ bóyá kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò irú yìí ní ìṣẹ́ ẹnìkan wá dúró lórí yẹ̀tẹ̀bẹ̀ òun náà máa tàṣà àbà nínú ṣàpẹ́ tó nílò àṣọ́rọ̀ gíní aláyé aláyé ló ní fàwọn láìka lẹ́bí na sọ́mọ̀ lọ́ọ̀fà àdàrò tó bá ti gbá àfà àti ìṣẹ́lú wá àti láàrin àṣẹ gíní ọ́ ọba bá ikẹ̀ àwọn ẹ̀jẹ̀ nà gbẹ̀mí ń bẹ wọ́n bẹ́lẹ̀ mẹ́lẹ̀ máa àlàyé ẹ̀ ṣàpẹ́ mi ti dá sọ́rí ìfẹ́ bá ní dáhùn sáré bẹ́ẹ̀ nìkan sọ́ra bá ní dáhùn rẹ̀ àwọn àbáwá ló le bí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sáàgbọ́rọ̀ kílẹ̀ yóò ṣe tàdàrú ọlọ́dàrú bàbá yìí níjẹ́ wọ́n sáàgbọ́ ṣúṣe kí ó sórí ibú kí ló sì mú sórí ibú kò forí kọlẹ̀ fàádà bọ̀ tó wọ́n àwọn mìíràn wà láàrin mú sàrà ìgbésọ̀ alákọ̀ọ́kọ́ náà bàbá náà sọ yí pé àsọ fún àwọn màláíkà ìgbé zulu lè ààrẹ ayé lọ́wọ́ yẹ sùn hìnà ìdè nígbà tó sún gbé náà ìgbé ara àwọn màláíkà so movement àwọn tíṣe ìfọwọ́ àdẹ́sà àwọn ìbáṣẹ́jọ́ kò mí ìsọwọ́ pé àmẹ́wàá wà ń bí mẹ́jọ jí ọkùnrin ó wa wá jẹ obìnrin àwọn afẹ́ sálámọ̀ kí láàtọ̀ assalamu alaikum àwọn ọ̀làwọ̀ ló kún fún nù kí àwọn ọkùnrin lóòsẹ́ kí ni ó pọ̀ àwọn ọkùnrin lóòsẹ́ kí ni ó wọ́n pọ̀ àwọn obìnrin tó wá hàn mẹ́tọ̀ jẹ́ méjì yẹn sálámọ̀ yẹn lọ́dọ̀ àbẹ́ ìdọ́dọ̀ wọn ẹ̀dá ọ̀sìn bí kí o ti dáyé àníwọ̀n idan ọba zai bẹ̀rẹ̀ ìtọ́rọ̀ lè màláà ìkàlẹ́ ànàwò olùkẹ́lá tó bá wọn ọkọ̀ tọ́bù bílà bá sọ̀rọ̀ ẹ̀sẹ̀ báyìí wọ́n ti forí kọ̀rọ̀ àbà òun ti àbà wọn sàkùbàrà àkàrà mẹ́lì káàkiri so ọgbẹ́rùgbẹ́rí kò tẹ̀lé láti Allah subhanahu wa ta'ala so àwọn èèyàn anábì jẹ́ bàtà ìjà àwọn àìsàn mọ̀ lọ́dí náà tẹ̀lé ó nà màtà pé ọmọ ìyáwá ní christian pé ilẹ̀ àwọn ọmọ ìyáwá ni wọ́n ọdẹ ìgbà ọdẹ ọlọ́run ní kéyìn alẹ́dínà àmọ́nú alẹ́dínà àádú ànàsọ̀rọ̀ ọlọ́run tẹ́ pé ó kì wọ́n mọ́ wa ṣùgbọ́n wọ́n ti gbọ́dọ̀ yẹ kí ló ṣe wàhùdàrú òhùn ẹ̀yẹ nìkan kọ́ ẹ wo nínú Al-Qur'an Karim àwọn nàṣọ́rọ̀ wọ́n mọ́ mú àwọn ẹ̀rí kẹwa ẹ bàbá bàbá sọ ní Suratul Maida náà ní gbé ọmọ ìgbẹ́ náà ṣẹ́gbẹ̀ náà sàdáwọ̀tà lil ladina amanu man al-yahud والذين أشرقوا فتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم كسيسين ورهبانا وأنهم لا يستكبرون آمن وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى عيونهم تفيض من الدمع مما عرفوا الحق. sẹ́ni kan sọ wípé tọ̀ tó rí ẹ̀ sí tí ó sì mọ̀ jí ọmọ ìyá wa torípọ́lá ọba sọ wípé ó rí àwọn tó jẹ́ wípé àkọ́rọ́bà ọmọ wọ́n dẹ̀ta jẹ́ lẹ́bí ìnà àwọn nù àwọn tí wọ́n sùn àwọn mùmìnì jù tó pé nífẹ̀ẹ́ ní gbogbo ẹ̀ wọ́n jọ wọ́n àlàjìnà iná nasara àwọn tí wọ́n sọ pé ni àwọn kí mú ayà kó sọ wípé sọ pé àwọn náà jẹ́ bí wa lórí ẹsẹ̀ tí ò bá dá ẹgbẹ́ ọlọ́run arọ́ ìyàwó yẹn pé àwọn tí wọ́n tí wọ́n sọ̀tọ̀ àwọn súnmọ́ ìmùmí lójú àwọn náà làwọn nọ̀sọ́rọ́ ọmọ mi gbóòtò tó lè mbẹ nínú wọn àwọn bẹ́ẹ̀ pé dárúkọjá ń lọmí kìsì ọ̀rọ̀ láàyè ròyìn kọ́dà bá ní wáyé dá sẹ́ni ogun àwọn òṣèlú rọ̀sùn kọ́dà tí wọ́n bá tún fi ti kọ́ ìtọ́lọ́sọ kalẹ̀ fún ànábì sáàrọ̀ ayúnahùn tàfí ìbòmìnà dára ó rí àwọn kan ní wọn tí wọ́n mọ̀ sókún wọ́n mùsùlùmí kan tí ó sókún wà gbogbo àṣírí ẹran gan sáàrọ̀ ayúnahùn tàfí ìbòmìnà dára nígbà àárọ̀ fún mìnà hàk lórí nǹkan nípa sàgbé tẹ́wà tí lè sí ìyẹ̀sẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n sì ní kùránì wọ́n sì kà kùránì orí kínáwà pè sórí náà ní sápà orí karùn-ún àyà bí ẹsẹ̀ bí 82 so tẹ́wà sọ owó ròyìn pé ọlọ́run fi ròyìn àwọn pèsè ìwé olúwa fẹ́ pẹ́ kìí sílẹ̀ jẹ́ pé ẹgbẹ́ sí comparative àbí kínáwà pè àwọn tó máa ṣe mọ̀lábọ̀rọ̀ yẹn ó bọ̀rọ̀ jẹ́ni tó nímọ̀ ẹ̀wọ́ tó nímọ̀ nípa kùránì ìgbà náà ni wọ́n náà gbà sọ̀rọ̀ tó bá tíkẹ̀ pẹ̀lú tó ṣàpù tó bá tó dára mú tó bá dúró ayà yìí sí ọ gbọ́dọ̀ ìfàrà yìí nígbé nínú kùnrin gẹ́gẹ́ ọlọ́run bá lóye àwọn kíni àwọn kìrìsìtẹ́nì ó dẹ̀rẹ̀ wọn dára إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم أفأنت بعد النبي الله عليه tẹ bá ti rí àwọn tí wọ́n fẹ́ máa gbé pé irú yìí wọ́n fẹ́ máa dúró lé lórí ẹ̀jẹ̀ ti ọ̀dà ni. bákan nínú àwọn tẹ̀sẹ̀ nínú àwọn tẹ̀sẹ̀ bẹ́ta rẹ̀ máa mú wá bàbá bẹ́kara òṣà rẹ̀ bọ̀lá. òun náà ni wípé àwọn èmi máa ń sọ yíká àrùn sallallahu alaihi wasallam wọ́n gbé ànábì dìde kọ́ sọ̀tàlẹ̀ àrọ̀tà. ibi ànábì ànábì àwọn lárúbáwá nìkan wọn torí kì ní sọ́tò ọlọ́ọ̀bá ni wà innahu la dhikrun laka wa liqawmika wà innahu na zikiru lẹ́ka ọ̀nìkọ́ ọlọ́ni kùrán dá àfọ̀kalẹ̀ fún ẹ̀ ìrántí ló jẹ́ fún wọn àtàwọn kọ́ọ̀mù so ẹ̀rẹ̀kan àbí ayà wà á ń bèrè àṣírà tàkẹ́l akọrọ̀ bí i na ẹ̀rẹ̀ na.

àbẹ́gbẹ̀ ẹ̀kún pé ọdún tí mo ti ń ka Kùránì rè ó ti pẹ́ díẹ̀ fàdárù wẹ́ ọ̀rọ̀ ni pé ilé ìrẹ́bà yìí mi jẹ́ ìlú bí i pé ń lọ bèèrè àwọn afá ọ̀sá àìfún but mo mọ̀ pé Kùránì àjọ ṣe gíní àjọ mi alákùnrin tó tàbí mú jáde gẹ́gẹ́ bí hadith yẹn mi tó jẹ́ káwà yọpọ̀ bá tó mọ̀ pẹ̀sọ̀ pé mo ń bẹ̀ ń bẹ̀ tó bá di akákùnrin bá di ìgbẹ̀yìn ìgbà ní sàkó bẹ́ẹ̀ mọ̀ gbọ́ àwọn nǹkan fẹ́ pé etí yóò fẹ́ gbọ́ rí èyí tẹ́ fi mọ́ èyí tẹ́ fi mọ̀ nú ẹ̀sìn kẹ́sẹ̀ gíní ẹ̀dá ló ń gbọ́ àwọn àfi àwọn súnfì dàda ìdáhùn sẹ́kọ̀ọ́ ló sẹ́yìn létí ẹ ti gbá ìmọye nǹkan ẹ ti gbá ìmọye nǹkan táwọn yẹn máa ń sọ. so eléyìí tá a sọ láàárín àlòkì táwọn àtà mùsùlùmí láàárín àwọn mùsùlùmí náà kọ́ tọ́lá bọ́ àwọn oníṣúná àtàwọn oníbídà àwọn kọ̀wárìjì سو انا قاعد في جاي سيارين باي بي مرتكب الكبيره انت ما دي لسه لا باي بس انت باي يلا انا هذه معايا قران وهي بيقول ان يقتل المؤمن متعمدا ما كتابه مذوب ما طاف هو جهنم خالدا فيها او فسر بي يو جهنم يوسف يو خالدا فيها كذلك من المواقف لا بدنا موقف زي ايه او تبيع او تاكو موقف عن اهل السنه والجماعه فقلت ان باب الصعب لا كده هيبقى متشابه اتباع ما تشابه منه كيف ما تلين تجا اوزن دي على كيف ما عرف قوى على يلا ده خطر كده ما على قالوا تبارك وتعالى لا تدركوا الابصار فهو يدرك الابصار قال لن, kọ́ọ̀lá láńtàrá ni tí àwọn kọ́lá sí ilé pé àlérí ọlọ́run tó kọ́lá ní láńtàrá ni tó lè rí قال لا تدركوا الأبصار لا تدركوا الأبصار

dáàfin lérí mọ́ ọlọ́mọdé ṣẹlẹ̀ bọ́ sáárí tẹ́ tó tẹ́ rìn sí ẹ̀ sáárí ọlọ́run bẹ̀tẹ́ pé láti bí nípò láàbí sọ wá nítorí ẹ̀ pé àwọn sọ pé ojú kò rẹ̀ رأيتم الذين تشابه يتبعون ما تشابه منه أولئك الذين سمى الله فحسنهم كذلك كيف أقول لك في تسمى الفاعلة nínú àwọn táwọn ẹ̀ máa ń rà àwọn ní àtúnṣọ́ta wọn sí ètò mùsùlùmí àtàwọn oníbídà àtàwọn àwọn kọwárí ìgbàrí àtàwọn jẹ́ ti àwọn tọ́tọ́ wípé mo tẹ́kùn ìṣẹ̀lẹ̀ máa ti tẹ̀sẹ̀ lẹ́bàá ìṣòkú títà méjì ìrọ̀lẹ́ òrà ọ̀sọ̀ ìdìnà ráì òrà náà ó pàrọ̀ ráì òrà náà pẹ̀lú àyà tí wọ́n mú wa táyè nínú ohun tó tó gbajúmọ̀ dáadáa láwùjọ wa òun ni àwọn kẹgbà yìí pé ọtí kìí ṣe haram nínú àwọn tàbí ẹgbẹ̀rún mùsùlùmí náà ni ó sì láwọn lẹ́rìí tọ́lá àwọn onígiri àwọn ẹlẹ́rìí mo sáà rẹ̀ ní tíra mi kọ́ìdà náà máa pè àbíkásí pé ní dábìlì kọ́ wà ó sì pàtàkì kan fọ́tò láàrín ẹ̀yìn يقول المصنف هنا فالعبرة ليست في الاستدلال فالعبرة ليست في في الاستدلال ايه كيف يبقى تيه ما تقول لẹ́rìí ni lọ́jọ́ pé ẹ̀rí yóò jẹ́ kí ni ó tà ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ fọ́rùn bẹ̀bẹ̀ lẹ́rìí tó dé rèé sìn. ẹ ó fa lọ́gbọ̀n ní pẹ̀lẹ́ rí náà fífa yóò máa lọ́wọ́ ìyá pọ́lọ́ pé òun lẹ́rìí fẹ́. bọ́lọ́hùn lẹ́rìí ẹ̀ tó mi pẹ́ rí ẹ máa jẹ ní. àwọn tó sọ pé ọtí èsì haram ẹ lọ́wọ́ ẹ̀rí tẹ́ mu ayé àtàfin sọ ti ní haram fún wọn náà àwọn náà pé yáyọ lẹ́dí náà amẹ́nu إنما الخمر والميسر والعنصر والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. wọ́n ní ayé àyíká káàkiri àwọn ọmọ ìṣẹ́ tí ní àrámù ní abẹ́ẹ̀kọ́ ọtí wá lọ́nà ìpele mẹ́ta ọkọ̀ sọ wípé ìbẹ̀ẹ̀mẹ̀ sí ya ìsìnmọ̀ ọmọdé àfẹ́lẹ̀ náà sáré wọ́n ìsìnmọ̀ owó máa akọ̀bọ̀ mi náà fẹ̀yìn àwọn ni pé ẹ̀fẹ́ bẹ́ẹ̀mẹ̀ àǹfààní bẹ́ẹ̀mẹ̀ ṣùgbọ́n ẹ̀fẹ́ pọ̀ ju àǹfààní rẹ̀ ọ̀fẹ́ alátakọ̀rọ̀ mo sọ láwọn àrùn tó tó fà á ó dá ẹgbẹ́ tẹ̀ tí mo tiẹ̀ mọ́ wà kírun mọ́ nígbà tó yára sọ pé ẹ̀tẹ̀ ìlànà ọ̀kọ́ wà lọ́mọ tuflihun wọ́n ní kí kò sí at-tasrih bit-tahrif ọlọ́wọ́ sọ́rọ̀ àpé àrámù ọ̀dà kẹ́rìkan bá mú gólò àrámù jáde nínú ẹ̀mẹ́gbà pàṣítẹ́nibú wọ́n ní ó ní ẹ̀jìnà sí ẹni ẹ̀jìnà pàṣítẹ́nibú wọ́n ní àrámù bèèrè tẹ̀ àfàkọ̀ ẹwọ nkẹ́kẹ́kẹ́rẹ́ lọ́kà sí ìdà kọ́rọ̀ tọ́kọ̀rọ̀ lọ́dà àwọn oníwòsúrù pé a tó bá tọ́kọ̀ pàṣítẹ́nibú náà yóò yóò fún ìrìnmọ̀ so ìpìlẹ̀ ní pé tó bá ti mú náà yìí wá tí ọba ti yá ọ̀kọ̀rọ̀ ìlú mi tó bá rìn á ti mọ̀ yí pé nǹkan yẹn rẹ ká mọ̀ sí náà ni wọ́n ní wàyí nàmà rọ́gbọ̀bà fìlẹ̀ ìtì àánìhà wọ́n ní pèsè lọ́dọ̀ táwọn ọlọ́run kẹsẹ̀ wá lókójú kòkòrò pé káàtà kété sí ní kété kó sọ sí haram tẹ́lẹ̀ gba àwọn eléyìí tábàtà àwọn tẹ́gbẹ́ ayàtọ̀ àwọn tẹ́lẹ̀ máa kó wá tí wọ́n pé ìwọ alhadith wà bẹ̀ ara tó mọ̀ ẹ̀yìn tẹ́fẹ́ ń gbọ́ wà sí ẹjọ́ pẹ́lú tẹ́fọ́ alẹ́ rújú kan ilé ń tí ìgbàkùn lọ́kẹ́ra ilé mẹ́sàlẹ́ àwọn sàábà náà ni nígbà táwọn sàlọ́ sàlọ́ ń kú táwọn kásọ̀ pé náà àwọn èrò zakamẹ́ nítorí pé kí ni ọlọ́run sọ̀rọ̀ àdẹ́bí ọlọ́run ní kékeré àdẹ́bí ní kó bìnrin àwọn máa mú nínú dúkìá máa mú zakamẹ́ so àdẹ́bí ọlọ́run bá wí kò bá bá kí kò bá wọ́n mọ̀rù so so àwọn olóòzàká ń tà wọn mọ́ àbúrákì ni wàláhà ìlà ọ̀kọ̀tún lánà mọ̀ fọ́rọ̀ ọkọ̀ báyìí lọ́sọ́wọ́ àdúrà zaka àbúrákì ni wàláhà yìí pààyè lánà ẹ̀yà ẹ̀ pèsè ọ̀rọ̀ àti àbúzàká yìí nígbà ayé kàlà kìláfà wà mí lọ́rọ̀ ṣèkí ìlà wọ́n bá fẹ́ pé kò sò sí àpá rẹ̀ bí nǹkan lọ́wọ́ fẹ́ kó ṣe ni ẹ̀rí ó wà tí ó sọ pé all sultan lex ẹgbẹ́ tí wà fún àdábì nípa káfẹ́ ju ìyàwó mẹ́rin lọ náà ẹ̀yìn tó gbọ́ wà sí àwọn àbá sófin àwọn kan wọ́n sọ tó bọ́ lórí lójú kí bẹ́ sọ

wà sùláàdà pọ̀mọ́ mẹ́ta ó di mélòó márùn wọ́n rú bá pọ̀mọ́ mẹ́ta ó di mélòó mẹ́sàn ẹnìmọ̀ tó wá gbọ́ wà sí rí ó tó wá ní pé bọ́lá kó lọ rẹ̀pọ̀ mẹ́sàn gan ni àníbí ìsọ́lámù gan gbà tí ó kú ó láyé ìyàwó èlò sílẹ̀ tẹ̀kútẹ́ ó ti finish ẹ̀ ìyẹn ò pé ẹ̀ẹ́ ah, wọ́n jẹ bá dìlé wa tẹ́lẹ̀ rẹ̀ ọba ti mọ̀ níyàwó <laughs> torí náà sọ inú lúgà ní ẹsẹ wájú jẹ́ kékeré kan ló wá àwọn ilé àǹfààní ọmọ yẹjú eléyìí pé n tó tún ìtùkùtù ló tún ló jẹ rẹ̀ ìwọ́ tó lè sàlàyé eléyìí ìwọ ní ìdí mẹ́bà ági ò kí ló ṣe ó sì mọ́sá sí ìyàjọ́ náà ni bẹ́ẹ̀ jímọ̀ ní ó kẹ̀rọ kọ́ wọ́ta ẹ̀ ní pé tẹ̀tí sára náà láyé èmi kí ló kọ́ mọ́ sí ìwọ bí mọ́ ẹ̀sìn rẹ ló gbé sáyẹ̀wò sára bí sọ nìyẹn ìdàrọ̀ àìsùn mọ̀lẹ́bí náà yẹ tẹ̀lé owó nàmà tàṣà àbà àmì فأولئك الذين سمى الله فاحذروا ẹ̀tọ́ sọ fọ́ pé ìjáàbù ìjáàbù pé ògiri jẹ́ ìjáàbù ni pé islam mọ̀ sókè pé islam ní ìjáàbù ó yẹ tó bèrè wọ aṣọ abẹ́ ẹ̀gbọ́n wọn tó bá ti rúrẹ́ yóò sàdárò òun kó sàdárò pé àwọn ilé oṣù ìdàrú mọ́ wọn lọ́nà yẹn gbogbo tó ń sùn yẹn kò yé mi o ṣùgbọ́n mo sáré pé n ta bá nù islam ni pé islam máa wọ̀ ìjáàbù ó sì lọ bá ti rọ̀ àwọn àfọ̀ wọn ṣe kí ni ọmọ yẹn ju ilé bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n kójọ kó sọ wa níbi ẹ̀wà láwọn onírújú o ẹ̀dá àwọn onírújú ọ̀rọ̀ wọn kì í ṣe ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ kékeré nǹkan tí àwọn afáà tí wọ́n sọ̀rọ̀ yìí náà. وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعثه الله في أمته قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل رواه مسلم نعم هذا الحديث حديث ṣàlàyé wípé ẹni من Allah من wa ta'ala mọ́ من دعوه yẹn kó mọ́ ń dáwọn àwọn tọ́lọ̀ tọ́lọ̀ ń dábàá àwọn ànábì ọlọ́run ó ń bẹ nínú àwọn tí wọ́n gbà fún àwọn ànábì ẹ̀ ó ń bẹ nínú àwọn tí ò ní gbà fún wọn ó sì bẹ nínú àwọn tẹ́ gbogbo wà wọ́n máa wá ní ọwọ́ ẹ̀yìn ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ó gbà ju ẹni tí ń bẹ láyé gan nígbà tí ànábì yẹn ń bẹ láyé rẹ̀ àdéjì bẹ́ẹ̀ ṣe àlàyé lè yẹ ọ̀fẹ́ ṣe fún wa abáàbílẹ̀ Mas'ud radiyallahu anhu ó ní qala qala Rasulullahi sallallahu alaihi wasallam ma min nabiyyin ba'athahu Allahu fi ummati qabli arábì ní kò sí ànábì kan tọ́lọ̀ bá gbéjìdé nínú àwọn ọjọ́ rẹ̀ ṣáájú wà nábì sallallahu alaihi wasallam illa kana lahu min ummatihi hawariyun ẹgbẹ́ ní kùrá sọ́dún sọ́f ọ̀rẹ́ náà wà àtàkùrọ̀ àyà ìgbé àfikọ́jẹ́ pé ó máa من أنصاري إلى الله إذا فقال الحواريون نحن أنصار so àwọn ànábì kò sí ànábì kan tọ́lọ̀ wọ́n gbé dìde àfikún ní àwọn àwárí yóò tẹ̀ bọ̀bọ́n láti àmà mọ̀ wọn kìí sí pé àwọn tó máa wà pẹ̀lú ẹnìkan ó mo lẹ̀ rí rẹ̀ ya kùdú náà ní sunnati ní ànábì sọ̀lá sọ́lá ti wáyé kò mọ lórí àwọn sọ àbà òun pẹ̀lú gbogbo kò sí àmọ́bí kan sí àfikún tó ní àwọn ashab àwọn èèyàn tí wọ́n jẹ́ lápẹ̀rẹ̀ rẹ̀ yẹ pé sunna rẹ̀ ni wọ́n mọ̀ gbámú wọ́n sì mọ̀ tẹ̀lé àmà rẹ̀ tó ma pẹ̀lú nàbí àmúrí wọ́n mọ̀ tẹ̀lé àṣẹ àmọ́bí náà tó ma iná tọ́kùnlù mi bá di mùkòlóòfùn táwọn yẹn bá ti wá lọ ẹ máa wè mọ táwọn àbúrò ti lọ tó ti lọ tó ti lọ wọ́n ní àwárí yóò wọ́n ní ashab táwọn yẹn bá ti wá lọ àwọn tí yóò wà lẹ́yìn صرف أباء الصلاة تباء الشهوات سوف يلقون طيبا نسأل الله السلام ثم إذا تقلب من بعدهم خلوف أنت لين تطور àwọn èèyàn rí ń bá ti wá lọ tẹ́bà mọ́ àdàbí ló gbá tí ó tẹ̀lé lánàá wọn yẹn àwọn tí ó wà lẹ́yìn wọn yàkùdúnà mẹ́lá yẹ fàárùn àwọn tí ó sẹ̀kù lẹ́yìn wọn àwọn tí wọ́n mọ́ sọ tí wọ́n lè ṣe ọ̀yẹ fàárùn mẹ́lá yóò mẹ́rùn ìdí wọ́n mọ̀ ṣe ìdí wọ́n pàwọn láṣẹ wọ́n mọ̀ ṣe bí kí ni àdàdálẹ̀ فمن جاهدهم بيده فهو مؤمن من جاهدهم بيده فهو مؤمن إذا عمر من شيء رضي الله عنه عمر بعد أن قلت لك أقول له أستجيبه يا رسول دعني عدل بونك هذا المنافق يا نبي أن إيه سيكون بس جاء مبيه يا عمر رضي الله عنه هم وفيح حسن عجوا فوق man jaarahum bi yadi لا tó bá lẹ́yìn gba táwọn ànábì Ọlọ́run ti kú tán àwọn tí wọ́n bá láàyè fàánù tí wọ́n máa sọ dín wọn ò lè ṣe wọ́n yẹ fàánù lè má láàyè òmàrò ìdí wọn ò pọ́n láti wọ́n máa ṣe ẹ ń bá rírù wọn tó wá ń gbógun tì wọ́n fáwà mọ́mìn pẹ̀lú ọwọ́ ẹ̀ fáwà mọ́mìn àmọ́ ìjà ara ọmọ ilé sáà ní ìfọwà mọ́mìn ẹ tó bá gbógun tì wọ́n pẹ̀lú ẹnu ó takò bídíà pẹ̀lú ẹnu tó dé ní tó ẹ tó bá tó takò wọn náà pẹ̀lú ọkàn rẹ̀ náà mọ̀mìn nínú náà ẹ̀wọ̀n igba àdí ìtumọ̀ ọ̀rọ̀ àmúkù mọ̀kàrọ̀ náà lè fàyọ mí lánà fàlì ọgọ́ yóò bí mẹ́lá fàílàmì ẹ̀sẹ́tẹ́ fàílàmì ẹ̀sẹ́tẹ́ fàlẹ́sàmì wọ́rọ̀ ìdáríkà فذلك هدف الإيمان وليس المراد من ذكر ذاك هدف الإيمان wọ́n ní kó wáyà fọ́tò wá rẹ́rìn wọ́n á sọ àwọn ọkọ̀ láìkọ́ fọ́ọ̀sì mi yà ẹgbẹ́ oṣù smile and láìsọ mi wọ̀rọ̀ ìdáríkà ayọ́ ah, òní mẹ́nu torí pé tó bá kó fẹ́ kọ́tẹ̀ sọ pé ọkẹ́ náà ló fi kọ́ ni àríjẹ̀ ní kíni lójú rẹ̀ tó jẹ́ pé o lè sẹ́ẹ̀tì fọ́tò fi

mo ṣe wá oúnjẹ ló ti bá lọ ibi ìrẹ̀ ti pọ́n kò sówó tó fi jẹun wọ́n rí pa ọmọ ìyá kan ṣe ní káàmẹ́ ọ̀ wáyà rẹ̀ pé láti fẹ́ sáwọn àṣù méjì náà ọmọ òfin bíi àbùkátà ọmọ sì ju méjì lọ àmọ̀ pé àti múta lẹ́mọ̀ báwọn bá àti máa ń ṣe mi sílẹ̀ kọ́ lẹ́tà ń sọ ọgbẹ́ ẹ̀ ah wọ́n lọ ẹ pé ẹ pé èyí oṣù ẹnu èyí tọ́rọ̀ ó lè yẹ́gá sí wọn láàrọ̀ pé ah ṣe ń dìde ní àbẹ́ amala kí ni lọ jẹ́ nílé mo ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n nílé pé mo ṣe sáà nílé pé ah kí làwọn lè sọ ẹ̀ mo ṣe jáwọ́ àgbẹ̀ nínú bí ọkùnrin sáà jẹ́ kìíní ìfẹ́ irú yẹn náà mà jáde àwọn bìkọ́lù bíi ọwọ́ àbọ̀ mi so ìyẹn ní ti gbó ìdípẹ́ pé ò ní kápá kó lẹ́nu oníkàpá kó lọ́wọ́ kọ́lá ìjókòó rẹ̀ mẹ́jọ nǹkan rẹ̀ ojú rẹ̀ kẹsàn gbà ẹni yóò rẹ̀ rí o ìgbẹ́kan ló gbé ọjà jíjókòó rẹ̀ mẹ́rùn kẹsàn torí ìtẹ́sẹ̀ mẹ́kọ́ pé tó ẹ̀pá ó tẹ́lẹ̀ mission accomplished <laughs> òní ti báraka tó ti yé so kí ẹ̀rọ وليس وراء ذلك من الإيمان حبة خردل من وقت عبو واجبة ليس وراء ذلك من الإيمان حبة خردل ما كان يكما تنوى أنا بني كو سيتو ما سيمن كالكو نجا تاي أو تاكو بلوا أو تاكو بلانو أو تاكو بلوا kò sí kóró yẹ́rọ kàbáyì tàà lè sọ pé bó ti kéré tó yẹ tó jẹ́ an atom of iman kò sí lọ́kàn sọjọ́ ká yára o yẹn wà níbi ìbomi ìjọba ìjọba tí wọ́n mọ̀ sí àkìlẹ̀ ah, lè báyìí agbọ́dọ̀ orí ìdè lójú ẹ̀pọ̀ inú lòdù bọ́ọ̀dọ̀ wa máa gbó yín ẹjọ́ rẹ́rìn tó dé nìsí àwọn ìṣẹ́lẹ̀sẹ̀ lápòjọ èèyàn lọ síbi nìka wọn ẹgbẹ́ gbogbo ó jìlẹ̀ dúró ṣùgbọ́n àná ńlá ṣẹ̀ṣẹ̀ gbọ́sẹ̀ máa ṣe ládùn abẹ̀rẹ̀ so òun ọmọ ọjọ́ kò jẹ́ kí ṣe kí ni wọ́n fọ́ọ̀sẹ̀ dìde sí wọ́n náà fọ́ọ̀sẹ̀ dìde wọ́n ti abẹ́rẹ́ bọ̀ ń dì wọ́n jókòó ń tẹ̀ náà lójú rẹ̀ ó tún lé gẹ́

ó wà nítorí pé ìjọba ń lọ ṣùgbọ́n ń jókòó ọjọ́ ìwà lè sọ pé àfáà ẹ̀sìn bẹ̀rẹ̀ ọlọ́run èwo ni jọrọ sẹ́ni kan wọn jọrọ lọ èyí ó sì ń kárò pẹ̀lú ẹni ọgbọ́n yóò wá sí ká bí kọ́ọ̀dì wọ́n á rí lọ́kẹ̀ rẹ̀ àfáà ìyàwó léyìí inú odò bọ́ẹ̀ ti tọ́ débẹ̀ ẹni tọ́ dà sí yẹ̀yẹ́ ẹjọ́ wọ́n ń takò súnà wọ́n ń takò gbá wọ́n ń takò wá ẹjọ́ rẹ́rìn so ليس وراء ذلك من الإيمان حبة خردل نعم وعن جابر رضي الله عنه تمام من حديث كتب بس حديث جابر وني في او النبي عليه الصلاه والسلام وني او حواريون so ti tare bi sallallahu so ba di do ma sunna na so wa ndara bi nafsi fa so ye e ma ni je ke ba ni mu'minin ni min al hawariyin ẹ bá lọ́pọ̀ ti ti ẹ̀ náà ọwọ́ ló lò ní àwàrí yìí ẹ̀ tó lọ àwọn náà ẹ̀ tó lọ ní options tí súnà nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so gbogbo tàbá ti bí tàbá ti ká ti bára wa kádó ti kíni o kádó ti súnà nàbí sallallahu náà وعن جابر رضي الله بعضها فقال أمتهوكون أنتم كما تعوكت اليهود والنصارى لقد جئتكم بها بيضاء نقية ولو كان موسى حيا ما وسعه إلا اتباع رواه أحمد حديث لي فجأة كما يقول بلون بقولك فيها عن يبشن سنة النبي صلى الله عليه وسلم وفي كل فوا تحريم الاقتداء بغير رسول الله صلى الله عليه وسلم ìkọ̀fún ní àti sílé wọ̀ pé e ẹ tó mọ́kàtọ̀ sí àmẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọn ní ká máa tẹ̀lé wọn látẹ̀lé o kódà wà lọ́kà náà nàbí ìjà kódà ni yóò bá jẹ́ ànábì ọ̀rọ̀ ọlọ́run náà ànábì mú ìṣòwò ìtàní lọ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi abdullah anna umar bin anna anna umar bin anna qala ó ní umar wàbà bin jago ya rasulallah ó ní wòye ṣọlọ inna nasra wa harifa àwọn máa ń gbà àwọn ọ̀rọ̀ kan àwọn gbà àwọn ọ̀rọ̀ kan ni yahud látọ̀dọ̀ àwọn yahud àti mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn tó ọjíbùnà ọ̀rọ̀ yẹn mọ́ ń ṣe wálé mọ̀ a máa rí àǹfààní ń bẹ a máa rí ẹ̀kọ́ ń bẹ ẹ̀fọ̀tàrọ̀ ànẹ́tù bàbá abọ́ àmì kí ló lo fẹ́ wò sí o tí a lè kọ́ díẹ̀ lẹ́m̀bẹ́ ni àmọ́ ń gbọ́ ọ̀rọ̀ kan náà àwọn kí ni o àwọn Yahud tí pẹ́ẹ́rì pé ọ̀rọ̀ ilẹ̀ mọ̀ṣáàlà tàbá tó lè kọ́ lẹ̀ tàbí ń sẹ́rì tá ń lò tá tó ń fi ń bọ̀tẹ́sì pọ́ìntì wa yóò dẹ̀ dá o ó ní jẹ́ ká máa kọ́ díẹ̀ lẹ́nu àwọn kankan náà tàbí ní àǹtùm ayé àmùtà

family ayé tèmi mú wá báyìí kò sí ìlú jú ń bẹ́ẹ̀ mo mú wá ṣàrí àwọn ọlọ́run bá wá báyìí báyìí bá ànà kìyà ní n tó funfun gbò tó mọ́ kò ní gbọdọ̀ tí kò sí nǹkan kan tó ṣe ń jì mẹ́ bọ́lọ̀ ṣe fún mi mo ṣe kí ni o mo ti gbé fún yín wà láwù káàna mo sàháyán máa wá sí áhù ilẹ̀ tì báyìí tó bí hadith yẹn tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀dẹ̀mí tó bí láwọn bòmí sọ́rọ̀ masọ́lá ń bí tẹ́ ìbọ̀dọ̀ tẹ̀lé lànà àwọn yẹ̀wúdẹ̀ àti masọ́rọ̀ ní ìdìgbẹ́mẹ̀lẹ́mẹ̀ kọ̀ǹkẹ́tẹ́ sọ́lẹ̀ ká ní àrẹ́bí Musa gẹ̀ tó jẹ́ ànábì Ọlọ́run nígbà mi ta sọ lẹ́sẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìwọ̀ ìṣẹ̀lẹ̀ lómi tó tọ̀ sí ànábì sọ̀sọ́lá kódà wà lọ́kà ànábì yẹn ká ní Musa gẹ̀gẹ́ bá ń bẹ láyé ni ànábì ni kò sí tó kò sí ọ̀nà àbáyọ kankan fún jókòó segin lọ kó máa tẹ̀lé wà ànábì sallallahu alaihi wasallam ṣẹ̀dá àwọn ànábì sallallahu alaihi wasallam hadith yìí ó jẹ́ hadith kan táwọn afáà tí wọ́n ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ nípa pé mùsùlùmí agbúdọ̀ gbà tító nípa sọ́nà bí wọn mọ́ wa bá wa sallallahu alaihi wasallam ilé ìjà mọ̀ yìí pé

nísinsí ẹ́ Ya so. Ya so. Ya fi ndị pé tẹ́ bá sí ẹ̀sẹ̀ alhamdulillah mo mọ̀ mo mọ̀ bọ̀tí sórí èdè mo ṣe náà ààrẹ náà ni o tí àbájá máa ṣe nù wọ́n sọ fún ọ pé tí àbájá ìbò sábà ń ọrụ láyé gan ààbọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹ́ tobi tobi. òbí àmọ́ bó ṣe tóbi isa tí àbájá ìbò sábà ń bẹ lọ́sọ̀tọ̀sọ̀lá tí máa ń bẹ láyé gẹ káàkùn ẹ̀ síbíà ilé eh, lánàfàánù kùnmọ̀ ilẹ̀ àárín ní rọ́sọ̀ ẹn tó lọ́wọ́ lọ́sọ pé kò sí ẹ̀tọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run kò sópin láàrin wọn tó ń tí ó náà bọ̀rọ̀ tẹ̀lá nàbí kẹ̀kẹ́ lọ́wọ́ jẹ́ kó sí àdàbí ìsáma wá nígbẹ̀yìn ìwà lẹ́sọ̀ àtúwọ̀sọ̀lá àdàbí ìsáma ìpín padà bọ̀ nínú akẹ́lẹ́ tó sọ jẹma lábí ìsáma pa padà dé nígbẹ̀yìn ìgbà nínú yóò dé àsìkò tá bá fẹ́ kírun kò ní sáájú àwọn mùsùlùmí kírun kò ní ṣe ìmáàmù fún wa wọ́n ní kọ́sìmọ́ mi ò nira ìmáàmù yìí náà ní kó ṣe kírun kò kírun torí pé tẹ̀sírìfà ni wọ́n tẹ̀kìrí ìmọ̀lẹ̀ ummati muhammadu sallallahu alaihi wasallam ó fi sàpé ọlọ́run fi sàpọ́lé fáwọn àjọ àdámì sọ̀kọ́lá yẹn ní ni náà ṣẹ̀dẹ̀ àrẹ ìrẹ̀fàwà ìfàwọn bá fàjọ tó tó wá pé tàbí tí ó tọ̀ lẹ́yìn àwọn kí ni o lẹ́yìn àwọn mùsùlùmí láti kí ìrìnkó tó dùgbọ́n lọ pàtàkì ni o dajjal masifu dajjal àgbàdàn àgbàdàn wọn á ṣe gbogbo àwọn kírọ́ọ̀sì wọn gbogbo ẹlẹ́dẹ̀ wọn gbogbo ẹ̀ yorùbá gbogbo àwọn ẹ̀yà yóò jẹ́ wọn gbà náà jù ẹ̀pà jésù mọ̀ ó ń bọ̀ ṣùgbọ́n tí mọ̀ wá sí lóògbẹ́ so ìwọ gẹ́gẹ́ ló jìyà ó jẹ̀rẹ mẹ́bàárù yé ó ti yẹ́ nísìn so tó bá jẹ́ pé wọ́n sọ máa fún wa pẹ́tàbí ìsábà padà dé káàkiri ọgbẹ́ ẹ̀yà ibò náà ìbá àmì ọlọ́nà ìka tẹ̀lé nù kò sí àmì ìgbà kẹta àrùbọ́nà tẹ̀lé tó ju àmì bàbá Muhammad sallallahu alaihi wasallam torí bí àmì kò lù nǹkan kan fún wa ó sàlàyé rẹ̀ kékeré lọ́wọ́ káyà nà Musa hayyan ma wá sí áwò ìlà ti bá ayé àmì sọ̀rọ̀ pé tí àmì Musa bá ń bẹ ní ayé kò sí ó ṣe ju ní tí ó mọ̀ tẹ̀lé súnà náà bìrẹ̀ ṣé wọ́n tó ń tẹ̀lé súnà ṣé o àbí súnà mùdíù àbí jáwọ́ ń o súnà tàbí kó mọ̀ tẹ̀lé súnà náà bí àmọ́ ní wíwo tàwọ́rọ̀ tẹ̀gbẹ́ bí táà ti lọ gẹ́gẹ́ ni pé kó mọ̀ lọ bá mi sọ́rọ̀ yìí pé àwọn máa ń rí àwọn kẹ́kẹ́ nù tàwọ́rọ̀ àwọn máa ń gbọ́ àwọn kan tó pé tàwọ́rẹ́ tàtẹ́ pé ó sì máa ń ṣe kí ni àwọn máa ń rí ẹ̀kọ́ àbìjí máa ń sàwọn lè mọ̀. ṣé a lè kọ́lẹ̀ sọ àwọn mọ̀ ní pé ṣé náà bí kí ni bẹ ní first corinthians kìíní kan àwọn ọ̀tẹ́ máa ṣe báyìí sọ yẹn ṣé ló jẹ́ àrọ́mù ni ara ní ìtìlák àbí ó jẹ́ ìwọ̀ só jẹ́ ìwọ̀ fún gbogbo èèyàn ọmọ àbí ó jẹ́ ìwọ̀ fún àwọn èèyàn àyàfi àwọn ọ̀rọ̀ sí kóhùn náà àtẹ́kùn wọn jìnnà nínú mà tó yẹ pé bí àwọn fẹ́ fi ṣe àlàyé nkẹ́kẹ́ tó jẹ́ kókó kan láti lè bá a ṣe ìkọ́mọ́tò hujja láti lè bá a fi ẹ̀rí múlẹ̀ pé à ah, ń kódà ẹ̀yà aláìgbọ̀rọ̀ ni bó ṣe ń bẹnu tàrítà náà alàkọ̀ọ́lá ìní ìdàlẹ̀ òlẹ̀mọ̀ asáhùwàlá ààrẹ oná ní wípé àwọn tí wọ́n jí àwọn onímọ̀ ẹbí afá ìbò tẹ́bí àràhàn ọlá àtàrà ti sọ ìbẹ̀kọ́ yìí náà sọ bẹ́ẹ̀ ibi àwọn tí wọ́n jí àwọn onímọ̀ àwọn àgbàfà ó ní nínú àwọn tó lábùlà ẹlùmí nínú àwọn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ mọ̀ pé àníyàn wọn tẹ́kẹ̀ kìí pé wọ́n máa sọ́dí ẹ̀ wọ́n kàn lọ wo nǹkan kókó kẹta fẹ́ mú jáde mẹ́ ní àníyàn pé àwọn fẹ́ fi ṣe ìsapásọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fa inna hadha jaizun bi hasbi ṣùgbọ́n ilé ìta sọ ìgbésí pé a túlẹ̀ yóò kẹ̀ra ní yóò lẹ́tọ̀ fún àsìkò kékeré tẹ́fẹ́ ìlú nǹkan yẹn أن اليهود جاءوا إلى رسول الله صلى الله عليه وسلم فذكروا له أن رجل منهم ومرأة زنيا wípé ọkùnrin kan àwọn ìyàwó ní wá bá nàbí sallallahu alaihi wasallam wọ́n sọ bá nàbí ìpè ọkùnrin kan àti obìnrin kan wọ́n ṣe zìnà àwọn olówó bá nàbí àwọn ìyàwó tí ẹ̀yìn ìyàwó gbé kéèsì wáyé kí lẹ ẹ̀ka nínú tàwọ̀rẹ́ta yín tó ní ṣe pẹ̀lú kásọ̀kù pa ẹ̀mbà ṣe tó ti ti níyàwó àbọ̀kọ́ lé fàkọ́ọ̀lù wọ́n ní ah àwọn orí ẹ̀ka ní tààrẹ́tà ju pé nàfúnà ohun wọ viladun ìdáwà táwọn rí mẹ́ ni pé a tún wọn láti rí àwọn tó ṣe a sì nà wọn ní pàtí ẹ a nà wọn lẹ́gbà fàkọ́lá abdullahi bin salam abdullahi bin salam ni kàdábìtùm ìnàfi hàrùn ìrọ̀lẹ́ pa inú tọ̀rọ̀ lọ́tẹ́ irú káàkiri ẹ̀ ń bẹ́ẹ̀ ni ó ká sọ àwọn tó bá ṣe zìnà lọ́kùnrin àti lóbìnrin ká sọ wọ́n ní okùnpa fàátọ̀ òbí tọ́rọ láti ràfìdí ọ̀rọ̀ múlẹ̀ ọmọ lọ mútọ̀ rí tàwà fàtàṣàrúwà nígbà wọ́n sí ọ̀hádà àdógún yádà owó àdá ayà tó rọ̀ wa ayà tọ́lọ́ tí a ti sọ pé ká sọ́lọ́pù pa ọkọ̀ tọ́wọ́ bò so bí ọmọ tó fẹ́ jíwèé wò ẹ̀fẹ́ tó yóò sì fọ́ parẹ́ nígbà ka ní tó wá bìfọ́ rẹ̀ bin Salam فقال ارفع يدك فرفع يده قلنا عليه أولوى gbọ́wọ́ sókè bẹ̀rù musulmi má ṣàpùn so àbúrẹ́bìnrin àfà ẹ̀sí wókè ọ̀rọ̀fà àyàdà bó ti gbọ́ wókè báyìí fàyídà fi ààyà tó rọ̀jì rẹ̀ na máa rí àyà tí ọlọ́run ti sọ fún wọn nígbà nínú tàwọ́rítà yẹn náà pé kí wọ́n sọ ẹnìyàn lókò fàkọ́ọ̀lù ọmọ ní sọ́dà kọ̀yà Muhammad fi ààyà tó rọ̀jì ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n wọ́n mọ̀ òótọ́ ni ọ́dà pé mẹ́mẹ́ ló sọ ah, àrí dáadáa ní ojú ń dùn wọn fàámọ̀rọ̀ bí yìí máa rọ sóló lẹ́sọ́ náà fàrú jì máa ń gbà ní kó lọ sọ àwọn ẹ̀lú kọ̀ wá Islam bẹ̀rẹ̀ ayọ̀ yìí ti wà fáwọn ẹbí tó ti bẹ̀ àbí mọ́ ìdájọ́ wa abẹ́kọ̀ ó máa ń kúmù ìtọ́sẹ̀lẹ̀ yẹn ṣẹ́rá ìṣẹ̀lẹ̀ àti wa wọ́n mi fẹ́ ṣe ìkọ́bọ̀ tó lè fún jíjà kẹ́kọ̀ọ́ lọ́wọ́ pé àti tí mo gbé wá fún yín ni o òdodo ìgbè díẹ̀ rẹ̀ àwọn àṣẹ́kùbọ̀ rẹ̀ fìrìfìrì ẹmọ lọ́dọ̀ sí yín náà ṣùgbọ́n 194 kìí ṣe wípé o fẹ́ wá ẹ̀rí ìrẹ́rẹ́ ìsára ṣẹ̀rí kánúgbé ká mọ̀wọ̀ sókò tó lẹ́nu tó wá lókè náà kánúgbé tàbí tàbí náà yóò lọ́wọ́ wùdà àwọn àrẹ̀fẹ́ kánúgbé nípa káfíìrì gbọ̀n pé gbogbo eléyìí wà níbi ẹ̀rọ ẹ máa wẹ́ẹ̀dì tó tún káfíìrì gbọ̀n lẹ́nu báìbù náà kí ló fẹ́ fi yòó sí ó mọ̀ wá láti pé àbí ìta náà nígbà táwọn owó fọ́tò kìnnìkan gbogbo wàhálà ẹ kẹ̀mọ́ wá tinú wàhálà kẹ̀mọ́ mi kejì sọ àníbi eléyìí pé a fẹ́ jẹ́ kí òfin ẹ̀sìn tí wọ́n dúró mìíràn ti mú bẹ́ẹ̀ kúrò ààrẹ ọ̀sùn náà mọ́ kàn pé nǹkan tá ti mọ̀nú ẹ̀sìn wa tẹ́lẹ̀ táwọn onímímọ̀ kéṣe fún gbogbo èèyàn àwọn onímímọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe comparative yẹn náà ẹ̀rẹ́ kí ló wà àṣẹ káṣe fún wọn àwọn onímọ̀ kẹ́mọ̀ lu báìbù kẹ́mọ̀ àwọn tàwẹ́tà kẹ́mọ̀ lu àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam mo sọ pé mọ̀ nípa báìbù tẹ́pẹ̀ lọ sí kúnà fìlà ẹ̀lì ni wọ́n tẹ́sí yóò kọ́ dìdò ẹ̀ẹ́lẹ́kọ̀ọ́kẹ́ eh, wọ́n máa gbé irú nǹkan yẹ agbẹ́mẹ́rin àwọn afáàlẹ̀ ìwà tọ́mọ́ mímọ̀ so wọ́n kàwé irú nǹkan yẹ tàà sọ iná àkójú orí ẹ̀mẹ́rin bá o kéèsè ẹ̀ náà bẹ́bí sẹ̀rí o bí ti wa méjì àti lọ fáńkì wù tiwa lọ́tọ̀ bọ́kàn fẹ́ bí yóò sọ pé tí kẹfẹ̀lẹ́ bá sọ pé ẹ àwọn mùsùlùmí wọ́n fẹ́ àwọn àtàrí bàbá àgbàgbọ́ ọ̀dọ̀ yìí ṣẹ̀fẹ̀ yóò ní abrahamu àwọn ọ̀dẹ̀ abrahamu ìyàwó ìlọ́fẹ́ ta ló bí ismail kí dákọ̀ sáré israel ishmael Èmi ò pàdé bí ọlọ́run Ishmael o. Ìṣẹ́ àkùnkọ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn ìsáàkì làwọn mọ́ so tẹ́yà kan lò bí wọn ibùn lọ́dọ̀ tí wọ́n gẹ́ ẹwẹ́lẹ́ mọ́ báyìí bùdí ẹ̀yẹ tẹ̀tì kọrí kẹ́ tó mọ́ so ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ akọ̀fẹ́ yẹ́ bí yóò sọ pé mọ́ sọ pé àwọn mùsùlùmí kan láwọn ṣe kí ni o mashallah wọn lẹ́bẹ̀ẹ́ lọ́dọ̀ mọ̀ṣá mùsùlùmí ni wọ́n alhamdulillah but ìwọ́n náà sọ́pọ̀ fẹ́ àbágbàgbọ́ ni Ibrahim so kí wọ́n lọ́dọ̀ tó fi sàkìlá náà níta sí ìdásán mẹ́ bọ̀kọ́ ẹgbẹ́ ẹ̀rọ mi kò mọ fátíà ó lọ́rọ̀ ní mẹ́bá ìbù ìrọ̀lá ìbù ó lọ́ mẹ́mọ̀ sí pàpàlẹ́tì bá wọn ìfẹ́mọ̀ sí kí wọ́n tó mọ fátíà sẹ́yìn ni wọ́n bí ọdún sáré o mọ̀dájú ẹ̀sìn Islam o òrè kakí o òrè kakí ẹlòmí náà òrè kakí arábì Kùrán yorùbá Kùrán náà ni ó kà ọlọ́run ti pàpàlẹ́tì sálọ́pù so intẹ́lì tẹ́ntà bùkátà sí oníkàkọ́kọ́ mọ̀ ìmẹ̀sẹ̀ tiwa àwọn tó ń lé àǹfààní kan ṣe bẹ́ẹ̀ oní ọ̀dà àwọn onímọ̀ ẹ̀rí pa àtàràyè gẹ́gẹ́ bí mo tẹ́lẹ̀ àti sọ nǹkan ìmọ̀ sọ rẹ̀ pé àwọn onímọ̀ tí wọ́n ti dò sí dùbẹ̀ àwọn tí wọ́n kẹ̀lé gbogbo àwọn tí lọ́dọ̀ mú àdìsí ní ọmọ rẹ̀ wáyé pé ẹ̀rí pa ìmọ̀sán láàrọ̀ sọ́lá àbẹ́bí ó fi nǹkan yẹn ó fi ṣe kọ́wọ́ tó lọ́kọ́ jà lé wọn ní orí. وعن أبي ثعلبة الخشني رضي الله عنه مرفوعا إن الله فرض فرائد فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسقط عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن روض القطبي وغيره حديث يا بيتو مبدا باري حديث ينسى رحمة الله عز وجل بإحسانه ìkẹtọ́lọ́ ọba ní sí àwa ẹrú rẹ̀ ipé àbí sára bá rọ̀jọ̀ láàánú ó yẹn iná láà fara ọdọ̀ faraid àbí sọ pé iná láà fara ọdọ̀ faraid ọlọ́wọ́ bá ní kọ́lá ó sì àwọn kankan ní ọ̀rọ̀ yà tó jẹ́ dẹ̀ẹ̀dẹ̀ lá lórí wa ọ̀lá tó dọ̀ yìí ó ha ẹjá wo bọ́ọ̀lá ní sáà faraid wa irun náà faraid ni irun ọlọ́run mọ̀ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán máa ọ̀pọ̀lọpọ̀ yẹn obìnrin tẹ́ ẹ mọ́ tẹ́ ẹ wà ẹ̀yìn kírun lásìkò rẹ̀ orí pé ẹ̀ ń tọ́jú ọmọ ẹ̀ ń tọ́jú ọkọ ẹ̀ sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó fún yín lọ́kọ tó fún yín lọ́mọ ẹjẹ́ bẹ̀rù ẹ̀ lọ́lá fọ́rọ́dọ̀ faraàn ẹlòmí iná náà ni ó máa dá iná ni ó máa ó bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ jọ lọ́wọ́ ọba rẹ̀ lọ ah wọ́n máa dé ní ìṣòro mọ̀ sọ̀rọ̀ ni ó wà bẹ̀rẹ̀ tó lè gbọ́ mú ju ọ̀rọ̀ tọkọ ló sọ̀rọ̀ so obìnrin mi àsìkò àsìkò late hour ni tó dáa ju ahabule amalilala ní àsìkò àkọ́kọ́ rẹ̀ tàbí ẹ̀kọ́ láǹfààní yẹn obìnrin tó wà nílé ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹfẹ́ mọ́ tọ́jú àwọn ọmọ náà irọ́ náà ni àsìkò gbogbo ìbára tó yẹ kẹ́ ní àǹfààní sí tó yẹ kí pẹ̀lú pé wà nílé pẹ̀lú pé ẹ̀ṣiṣẹ́ ìjọba pẹ̀lú pé ẹ̀bí aṣara yìí náà ń ṣe ẹ̀ ń ṣe ariwo ọmọ ariwo ọkọ̀ ni so ìdọ̀lọ́ àfọwọ́dọ̀ fọ́rọ̀ yìí so ìró tó yẹ kó kí ní àwọn olùwàt gbogbo láǹfààní òwà nílé ìwọ́n ó fẹ́ dà ni ìdúgbò mẹ́rin ìjàmbá kankan

ọmọdé àti ìsìnfẹ́ dé fọ́lọ́jọ́ bá rẹ̀ dáadáa so gbogbo àwọn kan yìí náà nínú àwọn ọ̀rọ̀ yẹn ní àwẹ̀ ó wà lọ́rùn wa bẹ́ẹ̀ ni zaka wọn láwọn obìnrin mi wà tẹ́gbẹ́ yẹ zaka wọ dúkìá wọn wọn ṣe mo fẹ̀yẹ ọkùnrin lẹ̀ nínú àwọn tó wà lọ́rùn wa ní sáwọn òbí wa méjèèjì náà yẹn tó gbọ́ wọn yà ní ẹ má ṣe ẹ má fọwọ́ yẹpẹrẹ mú ẹ má gbé jùlẹ̀ ẹ má pàtì ẹ má sọ pé ti bí ẹlòmíì ọlọ́run mọ́gọ́tà lè mọ ẹ̀yìn obìnrin ṣe ti má rìnrìn ti wà ní ọlọ́run mọ́gọ́tà lè mú ti bèrè bàbá àdàdì rẹ̀ kẹ́yìn ẹ̀yà àbú ẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yà àbú ẹ̀ ṣégin ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ẹlòmíì inú ló lọ ó sì fún lọ mọ́tò ó lè sí létòsí rẹ̀ ọlọ́sọ yìí tó bá rò àbúkọ́ àwọn wà halkọ́ tó àwọn kan ẹlòmíì ẹlòmíì obìnrin míì kò bèrè bàbá rẹ̀ mọ́ kò bèrè ìyá rẹ̀ mọ́ gbogbo ti lọ́kọ fóun kọ̀ lásán kò lè pè wọ́n àwọn ẹni àgbò wa ni àgbàdo náà ti jọ wà amúlẹ̀ nípa sí ẹ tó wá wà ní ìlú òkè mo mọ ọmọ ìyá kan tọ́lọ̀ bá mú lórí súnmọ̀ gbogbo obìnrin ni gbogbo ọjọ́ júmọ̀ ayé nípa àwọn obìnrin

ìyẹn wá dé ọ̀sẹ̀ tó lọ́mọ kí ọ̀tọ́ lọ́dún akéde tó gbà ọ̀kan iná orí ìdíkà di dírẹ́sì láwùjọ ọ̀nà yẹ́lá àwọn náà sọ tàbí àwàdà àwọn nǹkan yìí so iná lọ́wọ́ fara da fara hìd so nínú àwọn fara hìd ń bẹ̀rẹ̀ ọ̀rùn wa àwọn òbí wa méjèèjì so obìnrin náà ló bí tiẹ̀ fún fẹ́ sàyọ̀ bí so jẹ́ pé wọ́n mi wáyé láyé ìtayà ó wà fún wọn ọkọ lórí àwọn òbí rẹ̀ ó wà fún obìnrin náà lórí àwọn òbí tiẹ̀ náà iwọ bí wọ́n ṣe ẹlẹ́mí ọmọ ẹwú ọ̀pọ̀lọpọ̀ àwọn a ń sọ̀rọ̀ lónìí ẹlọ kí wọn ta lójú rẹ̀ sọ̀rọ̀ ní sẹ́rí ẹlẹ́mí ń bẹ yóò máa lórí ẹ̀tọ́ àwọn òbí rẹ̀ ẹyọkùnrin ẹfẹ́ sílẹ̀ lórí ìyàwó ẹ̀ yóò ṣe kí ni yóò máa ẹ̀tọ́ àwọn òbí tiẹ̀ bàbá ọkọ ìyá ọkọ ọkọ òde màmá yóò máa mà pé dáàdì ni à mi nìyẹn o mi màmá mi nìyẹn yóò máa mà tẹ̀ ṣé àgbẹ̀ lóòótọ́ sí mi lóòótọ́ bàbá rẹ̀ náà ní àbájí yẹn yà yẹn yóò máa ẹ̀tọ́ yẹn lórí ìyàwó ẹ̀ ó ìyàwó sí wọn but òbí ti ìyàwó yìí kò ní á máa kí ìyàwó ìṣẹ̀lẹ̀ sáwọn òbí gẹ́gẹ́ ah, ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ló jẹ bàbá ọkọ àti ọkọ rẹ̀ lọ mọ́sàrà wà dà lọ́rọ̀ tí a mọ́ mẹ́sàn sàárítì bàbá ọkọ ẹ̀yẹ obìnrin mẹ́gbọ́ kẹmọ̀tẹ́ mọ̀ ṣe kẹ́lẹ̀ mọ̀ bẹ́rẹ̀ sí mú gútàlù kìámọ̀ yìí bàbá ọkọ yìí ìyá ọkọ yìí wọ́n tó bàbá àti ìyá yìí àwọn àti ìyá yìí jù wọn ẹwà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí wọlé àwọn sísà mi dá yóò rà méjì fún àbọ̀ ọkọ rẹ̀ ẹlòmí yóò tó kí n sáà ti bàtà aládìí ọkọ mi yóò tó rà gbogbo àbọ̀ ọkọ rẹ̀ yóò rà fún bàbá rẹ̀ ẹwà bòsí sẹ́sìn tó lọ́lọ́run ṣe sá torí jọba bá fẹ́ fẹ́yàwó mi olùdí sọpọ̀tà ọmọdára lọ́mọ ẹ̀yẹ́ ọlọ́run ṣe rí nìyẹn tó àwọn obìnrin kakúrẹ́sì gẹ́rẹ́ ṣe rí wọ́n yẹn ṣe gáà ìṣàlọ̀ ìbàjẹ́ lọ́wọ́ wọn yóò kà lọ sọkúrò dádì dádì dádì ló sọ̀rọ̀ dádì jẹ dádì ẹ ti ẹkọ dádì ìlà táwọn kẹyà gbọ́dọ̀ gbòye so fàrọ ìdù ni aláàmù tó wọn gbèsè àtàtì ń bí ọmọ àwọn tó fẹ́lọ́ ọmọlọ́bà fún ọmọ àbáríkà àtàtì ń ń bí ọmọ wọlé iṣẹ́ ọmọ ó bá bá lásán ẹ̀rẹ́mẹ́jì fẹ́ wọ́n láì foríjì ọ̀rọ̀ máa fa àwọn abẹ́lẹ̀ tẹ̀rẹ̀ oríjì kí èrò tọ́jú ọmọ ẹlòmí bá ṣe jókòó ìlànà ọmọ ìyá ó ṣe mẹ́wàá papọ̀ táìmì ló fi ṣe àgbo ni lọ́nà bá wọ́n ìlànà ọmọ ìjọ kéde ó wá sí mi ní ó wá lọ́dí ọkọ̀ kẹfẹ́ ọkọ̀ òṣì kẹfẹ́ kò fi láti àti mọ́mí ẹkọ̀ gbàgbé wọn ẹṣẹ́ ilé obìnrin ẹ̀yìn ẹlẹ́wàá ẹ̀pà sọ́dọ̀ àwọn obìnrin ọ̀ṣẹ́ dára sí wọn ẹ máa ra káàdì rẹ̀ṣẹ́ sí wọn ẹ̀rọ sọ̀rọ̀ rẹ̀ṣẹ́ sí wọn tẹ́ ẹ̀ bá lè ká ní wọ́n wà travel àbí wọ́n náà wọ́n jì ẹ máa fáwọn obìnrin sálárì tẹ́ bá ló lọ fọ́nà kò jẹ́ five thousand naira kí ló lè ń bẹ̀ jẹ́ máa ẹ̀yìn obìnrin mi tẹ́lẹ̀ àwọn ọkùnrin gbogbo ọ̀sẹ̀ òwúgá ti wọn fúnra wọn náà fámìlì ti wọn ètò tún lẹ̀ sọmọ báyọ̀ yìí àwọn obìnrin wọn ló ṣe understand but ẹ̀yìn obìnrin wọlé ìyá mi ń sọkúpọ̀ ń bí ẹ̀lẹ́ àlọ́mọ ráàmọ́ ah! ó sì kàwé tán ó gbojú ó sì tàn so ẹ jẹ́ ká sọ̀rọ̀ nǹkan ìṣẹ̀lẹ̀ náà fara ìdí tàbí ọlá àfọ́rọ̀dọ̀ fara ìdọ̀ ọkùnbọ̀ yóò wà adẹ̀ ń ṣe bí ẹni pé àwọn kẹyìn òsì ń bẹ̀ mọ́ ó ti jọba pé kó lẹ́ẹ̀lómi ìdọ̀ òka ìyá rẹ̀ sí àbàbà ìsì lẹ́yìn obìnrin ní sọ àwọn ọkùnrin sì mẹ́ńtà ìlẹ́yìn àbọ̀tàwọn ọkùnrin yàrá sọ nídìí bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ mo so but na fún rí dẹ́sẹ̀ báyìí sọ pé àjọ wà ń bí náà so kárí dẹ́sẹ̀ náà ẹgbẹ́ ṣe bísẹ̀ sílẹ̀ yóò obìnrin ẹ̀ṣẹ̀ ogógún jẹ́ five thousand fún bísẹ̀ sáwọn obìnrin lóṣooṣù ẹgbẹ́ ìgbà sọ́lárì tẹ́ẹ̀sẹ̀ tíjà tẹ́ẹ̀sẹ̀ kìnnì ẹgbẹ́ fún tẹ́ẹ̀lẹ̀ owó sáwọn obìnrin lóṣooṣù wọn ò ní ṣépè fún yín náà bísẹ̀ owó oúnjẹ nulé owó àbòkẹ́yìn àìsàkọ̀sẹ́kín kókẹ́ wọ́n náà akọláwọ̀bẹ́kùn kókẹ́ wọ́n náà tẹ́ bá ṣe sọ́dákọ̀ rẹ̀ fẹ́ ṣe ìzákùnmọ́ ọ̀kẹ́ rẹ̀ ibi tó wà èyí tẹ́fẹ́ sọ́dọ̀ ọkọ̀rin yẹn ẹmọ́jà sọ́jú báyìí lọ torí kó tó mẹ́lọ mẹ́ wú àmọ̀sáìlù tó lágbára tó lágbára alẹ́ so almohim ó pé nǹkan kọ̀ọ̀kan máa ń ní ọ́dà ẹ̀kílọ́mọ́ pùkínú ẹ̀ nínú eh, of preference àbí àti ọ́dà priority nǹkan kọ̀ọ̀kan máa ń ní bó ṣe wú èsì jura àwọn lọ inú kóra pàtà fọ́kọ rẹ àti kóra fún bàbá rẹ olówó èsì jùlọ mẹ́rin láwọn obìnrin ẹ̀ dáhùn máa ń sà fọ́kọ èèyàn ah, ó ti dàrú báwọn lọ àti fọ́kọ ọkọ láàgbà ẹ má jẹ́ kí ń mú lójú yín o ṣe ìyàwó ìjà yín pèsè pọ̀rọ̀ bàtà fún yáàbì tó owó tó fẹ́ bàtà fọ́kọ rẹ tó bá kó méjì mọ̀ṣàlù láti ọkọ láti bàbá rẹ tí ó bá kó méjì láti bàbá rẹ ọkọ rẹ kó mọ̀ fẹsẹ̀ rìn káàkiri wọ́n lọ ìyàwó obìnrin kan yẹnu dédé wípé wọ́n mọ́ra sọ fáwọn ọkọ wọn ṣé bẹ́ẹ̀ kọ́ ni mo rẹ́ tó sọ fún mi pé ìyàwó òun dẹ̀ wọ́n oṣù sọ pé ah asá yìí alátẹ̀ ìṣe pọ̀ ó sì lọ ná ọjà ẹ ti bí ìdẹ̀gbẹ́ ẹ̀ ráyè raṣọ mọ́ àwọn obìnrin kan nù láwọn obìnrin rẹ̀ ẹ̀ṣá láàrí ilé ẹ̀lá fẹ́ àdì ó sì lọ bí a sọ orílẹ̀ ẹ̀lá fọ́pọ̀ bí agbé pàràkàlá ọ̀fẹ́ ẹ̀bí sí ẹ̀ṣẹ́ ẹ̀dítà sọ́rọ̀ mọ́ ó sì lọ Masha Allah, oṣe àlọ́ṣe ara, máa kọlọ ọmọ rẹ̀, ọmọ àfẹ́lẹ́fẹ́. Ṣùgbọ́n àbìgbé ṣe oṣe fáwọn òbí ẹ̀ náà. Ẹmọ́jà jẹ́ ẹmọ́jà jọ ẹni tí alájẹgbàjẹ́ àná. So, ẹ jẹ́ ká rán àwọn ìyàwó wa ló ti kẹ́ṣẹ́ láti àwọn òbí wọn, tí mo fẹ́ fàyọ. So, ẹ jẹ́ ká rán wọn ló ti pé, níjọ́ wo la bìyà wa pé, so pé mọ́mì lónìí, níjọ́ gbóló mọ́mì ẹ̀kẹ́ ẹlòmí òkò sí tó kàn nípa ó yọ́ tó bá ti bó tára ojú ọmọ rẹ̀ ní tó bá ti mú tọ́lá ẹ̀ o ti tán kò sí ẹ̀ka. òní yàrá mẹ́rin wọ́n ti fi rẹ́ǹtì ìgbà náà wá ń kọ́ sọ ẹjọ́ ká ṣẹlá sáwọn òbí wa ẹ̀yin obìnrin ẹ̀ṣẹ̀ ààrẹ inú fara èdò tí ó ń bẹ̀rẹ̀ àdìsí ẹ̀rọ láti bẹ̀rẹ̀ nígbà lẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ insha Allah ta'ala àbẹ̀lọ́n ká ti ká parí tí láì bífọ́ Ramadan insha Allah ta'ala ọlọ́mọ akókò alẹ́ aláhùnmá وفقنا لما تحب وترضى وأدوى العلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله